psalm two orin dáfídì orí kejì èéṣe tí àwọn orílẹ̀-èdè fi ń bínú fùfù àti tí àwọn ènìyàn ń gbèrò ohun asán àwọn ọba ayé kẹsẹ̀ jọ àti àwọn ìjòyè ń gbìmọ̀pọ̀ sí olúwa àti sí ẹni òróró rẹ̀ pé ẹ jẹ́ kí a fa ìdè wọn já kí a sì mú okùn wọn kúrò lé ọ̀dọ̀ wa ẹni tí ó jókòó lé ọ̀run yóò rẹ́rìn-ín olúwa yóò yọ sùtì sí wọn nígbà náà ni yóò sọ̀rọ̀ sí wọn ní ìbínú rẹ̀ yóò sì yọ wọ́n lẹ́nu nínú ìbìnújẹ́ rẹ̀ kíkan ṣùgbọ́n mo ti fi ọba mi jẹ lórí Síónì òkè mímọ́ mi èmi ò sì ròyìn ìpinnu olúwa ó ti wí fún mi pé ìwọlé ọmọ mi lónìí ni mo bí ọ béèrè lọ́wọ́ mi èmi ó sì fi àwọn orílẹ̀-èdè fún ọ ní ìní rẹ àti ìhà òpin ilẹ̀ lí ọrọ̀ ilẹ̀ rẹ ọ̀pá irin ni ìwọ ó fi fọ́ wọn ìwọ ó sì rún wọn wómú wómú bí ohun èlò amọ̀ ǹjẹ́ nítorí náà kí ẹ̀yin kí ó gbọ́n ẹ̀yin ọba kí a sì kọ́ yín ẹ̀yin onídàájọ́ ayé ẹ fi ìbẹ̀rù sin olúwa ẹ sì máa yọ̀ ti ẹ̀yin ti ìwárìrì fi ẹnu kò ọmọ náà lẹ́nu kí ó má ṣe bínú ẹ̀yin á sì ṣègbè lé ọ̀nà náà bí inú rẹ̀ bá ru díẹ̀ kíún ìbùkún ni fún gbogbo àwọn tí ó gbẹ́kẹ̀ wọn lé àmín.